Any one of you to back or come ó jẹ sí i. ṣé kí n máa padà sọ́dọ̀ Gabriel nìyẹn. jọ I don't understand ọmọkùnrin tó wà ní living room yẹn mi get kí ló ń ṣẹlẹ̀. oh you mean ọkọ àfẹ́sọ́nà. ọkọ what. ṣé ẹ mọ nǹkan táwọn sọ̀rọ̀ ọ̀pá mi bíi ṣá we are talking about who is going to become the CEO of your dad's multi-million naira company. àjọsọ ni pé afẹ́jọṣe sisterhood a fẹ́ ọkùnrin kankan nínú life wa. but I don't think this is gonna work. it is it has to work. Take it n sọ fún ẹ tó bá lọ ń ru ẹjọ́ tí ẹ kò rò tó kiri nílé èmi máa lé ẹ ni o. are you trying to call. Shut up. tó ń sọ bó ṣe wà surprising sí ẹ ló surprising sí mi náà. <laughs> bọ̀bọ̀ tí ìfẹ́mìdé mú wá lé ni èmi àti bọ̀bọ̀ yẹn a kò vibes. <laughs> Eh, ogun ìṣúwọ́ kan ṣù. come on boy i don't share my bed with strangers so ó máa dà ti ìrẹ̀lẹ̀. have you forgotten that i'm your guest here. Mm -hmm. so báwo ló ṣe máa máa sọ fún mi pé kí n gbé orí adé kí n gbé sùn lẹ́lẹ̀. mo èmi ò ṣọ́ ọ̀gán ní fíìgbọ́ ọmọ lẹ́lẹ̀ ni ẹ ilẹ̀ ládé ló yẹ kàn ọmọ díẹ̀ díẹ̀ lára ń o ọmọ tó bá fún ẹ̀gbọ́n ẹ̀ jíkùn ló yẹ kó fún mi you don't do that. sórí ẹ pé ṣé wọn ni mò ń bá sọ̀rọ̀. tó jẹ́ bí ẹgbẹ́ ẹ ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni igi mú jìnnà sórí. kílé tó fi kọ̀ǹtúrò ọkọ ẹ bèbí àtò gbé sí pé next time ṣe bá ti sọ̀rọ̀ kó ọ̀mà dá sí wọn orí tiẹ̀ gan ni òpè. mo rí pẹ̀yìn àti dádẹ̀ ti máa gbé àwọn ìgbésẹ̀ kan mọ́mi kí túlótúló kó má tọ́ bòkú lójú. ẹ má gbọ́dì mi rárá àìjẹ́ bẹ́ẹ̀ ikú máa pọ̀. àǹtí kí lọkọ ń ṣe tẹ́ fi ń fìyà jẹ àbẹ́ màá gbọ́ nǹkan tó ń bá mi sọ lẹ́nu. ṣé ẹ lè búra fún ìwé ọkọ yín pé ẹ mọ̀ bí ọkọ yín ṣe di ẹdun ara ilẹ̀. bí mi rú o bó bó ṣe ń pa ọmọ mi lójú ọkọ mi. oúnjẹ yóò ṣe oúnjẹ tó ṣùgbọ́n lólùfẹ́ ọ̀pẹ nítorí fẹ́ pa. èmi. wo ń tiẹ̀ májèlé wà ní oúnjẹ tó gbélé fún. Ah, ah, ah. àṣẹ lóòótọ́ ni pé tí ikú lè bá pani tòde ò lè pani. ẹni bá mọ àti dé olùnàwó ló máa mọ àti lọ ẹ̀wọ̀n ibi tẹ́ ẹ fi pamọ́ sí tó bá jẹ́ pé ẹ sọ sínú omi ni wàá lọ wọ inú omi wàá sún ìmùwọ̀ ibẹ̀ wàá lọ wù jáde. èyí tó sọ fún mi nísìn ni pé ìdí mo torí ẹ̀wà bíi nísìn kò sọ̀rọ̀ mbẹ́. bá kò sọ̀rọ̀ mbẹ́. so o ò lè wá kó àwọn ọmọ sí àbí. bá mi kẹ sọ nígbà àgbà kò sọ̀rọ̀ mbẹ́ tẹ bá fẹ́ kàn mí máa fún yín. sọ ma pé pẹ̀lú ohun tó ń ṣe yìí eh. inú lè bí mi dénúdénú kí n ti sọ fún ọ pé mo kọ̀ ọlọ́mọ. àbá mi tó bá ti máa múnú yín dùn tó bá ti máa jẹ́ kẹ́ wà fulfilled as a man no problems. Ah, wọ́n ti lu ọmọ mi tí ó bá múnú tèmi dùn. Eh ṣé ọmọ amúnú tèmi dùn. the essence of life is happiness tó bá ti máa múnú yín dùn pẹ̀lú take that decision bẹ́ẹ̀ bá kọ̀ mí lọ́mọ jésù yóò kọ̀ mí lọ́mọ. ṣe jésù ọba ti kọ. àmì mo sọ jẹ́ mo ní tó bá ti máa jẹ́ kẹ́ wà fulfill tó máa múnú yín dùn you good to go. jíbádé. gbà mí. ẹ owó ojú mi ọsọ ń dán ọsọ ní ìsìn. nú ẹ̀yin lẹ ní ẹ lè kọ̀ mí mọ́rọ̀mọ́ mo dẹ̀ ní tó bá ti máa jẹ́ kẹ́ wà fulfill. ọ̀dà mo kọ ẹ ní ọmọ báyìí mo ṣe ń sọ̀rọ̀ yìí. gbà mí kò ṣe kankan fún mi ẹ̀yin lẹ mi tòótọ́ àmọ́ mo ti túra mi bí jésù tó ti tú mi bí sọ kó ló wà mẹ. ṣé jésù lọ bá mi sọ fún tí mo fi dìsáàjì yẹn eh, nígbà wọn bí lọsibítù. is the alpha and omega. ìbẹ̀rẹ̀ àti òpin kò sí nǹkan téèyàn ṣe tó tó ṣẹ̀yìn jésù. so bí mo ṣe kọ ọlọ́mọ ní ìsìnkò ní ọlá mi ẹ̀yin kò sí wàhálà eh. mo ṣe ayé ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé èmi mo ṣokùnfẹ́ tó fi wá nù ilé ayé yìí eh. ṣé o bá mi yé mi fín you see me finish lójú mi kò ro. ìṣòro rẹ ni. ẹ máa calm down torí ẹ̀jẹ̀ ríro. kí n máa calm down torí ẹ̀jẹ̀ ríro kí n máa calm down ìjọ tẹ̀yìn ẹ̀yọ́ olè mọ́ láìkì. àlàáfíà ló máa bá dé. àlàáfíà ni àbàdé <laughs> àlàáfíà ni àbàdé ti bá dé. ṣé tí ń lọ ni. èyí ti lọ wo bí wo bí ntòrí lẹ́yìn iṣu bàmí ẹ máa calm down. yọ kẹ́mi máa calm down. ẹ ẹ bàmí ẹ ẹ wo torí ẹ jẹ ẹ jẹ lulu. ẹ jọ pẹ̀lẹ́ ìyá mi pẹ̀lẹ́ sórí ntọ́wálẹ̀ kọ̀ọ̀kan mọ́dásí bá mi torí ẹ̀jẹ̀ ríru appetizer bá mi. jẹ́ kó máa lọ. kí n jẹ́ kó máa lọ. jẹ́ kó máa lọ. èmi ò láìkí sí tó fọ fún wọn yẹn. calm down you're my wife it's my father i got a bigger father up there. But then the bigger father yẹn you know, the scriptures tó sọ fún wa wípé. I have spoken concerning this. Hmm? Don't let us push it. Má overvlog ẹ̀. Hmm? Darling. Bible gan sọ wípé. Èyà ló ti tó máa ọ̀rẹ́. I know more than you do. olúwa ṣe ń wà nílé pòṣè ọjọ́ ìbílà pé ọjọ́ ńlá ni ẹ cross ọjọ́ kan lé ní ọ́ní plus one ẹ ní mọ̀ kóró ẹ ṣẹ̀ mí o ẹ ní gbọ́ sáré òjijì o ẹ ẹ dádì ẹ ní sìnkú ọmọ wọ́n mi ìṣọjọ́ ìbílẹ̀ ni inú wa ń dùn akófèrè akófọn àbọ̀ ṣayẹyẹ lọ́dún tó ń bọ̀ ájùbá yìí lọ. ẹ jẹ́ ìwọlúwa honestly daddy You surprised all of us. I'm yeah. full of Obviously. And you beat me to it. Yes, I'm your dad. Mm. Ah, I mean, ti in ti ní pé mo ti mo ní surprise tèmi náà ti fẹ́ surprise mọ́ mi náà. Mi ò bá tọmọ ní ayé àjẹ. Ah. Ṣé mi surprise tèmi? Ah. Oh, you do. Uh-huh. so, oh, I see. Fún mi lọ́tọ̀ọ̀tọ̀ for sure. money. Ẹ tọmọ ni. Ó dà kí n yóò tọmọ ní ayé. Ṣé wọn Anyways, Happy birthday. Happy birthday. Happy birthday. Love you. Love you. Yes! you deserve it. You deserve more than this. Yeah. So she's a jolly good fellow. She's a jolly good fellow. She's a jolly good fellow. house, dress well. Later in the day, you come for menu menu. Yeah. And hey. Ah, ah, What's that? Congrats, Mummy. Mama, ti award it. E. Ah! Are you for real? sá. sáká lọ kí ni mo mí sí o ṣó rò pé mi ò gbọ́ gbogbo pàrọ̀rọ̀ gbogbo àwọn onílù tó kú wá sí ilé tí wọ́n wá ń jó tó ń ṣàjọyọ̀ fún màdàmú ṣó rò bẹ́ẹ̀ mi ò gbọ́. ẹ má parọ́ mọ́ mi o hmm? nǹkan tí n bá ṣe báyìí nìkan ni mo ṣe o ohun tí n bá ṣe ẹ má parọ́ ẹ̀ mọ́ mi o. kí ló ṣe. èmi onílù ni mo pè àtọwọn lórin hmm. tó wá kọrin fún màdàmú ẹ ah. eh, o tí mo pè nìyẹn. bẹ́ẹ̀ ni ah. èmi náà rí bẹ́ẹ̀. wọ́n jẹ́ kọrin hmm? ah, ẹlẹ́dàá mi ó dà kéèyàn tọmọ ilé ayé bó ṣe kọrin báyìí tán lùlù báyìí lọ́mọ bá fọ́ta pé èmi gan fẹ́ surprise fún wọn kó o lè mọ̀ pé màdàmú ikú ò ní pa yín àrùn ò ní ṣe yín ẹ ṣọdún yẹn má tún ṣe mí. ṣé o tiẹ̀ mọ̀ nǹkan ṣàkà torí màdàmú dáa. èèyàn ni wọ́n. sori bó ṣe wù mí ni pé tí mo bá dàgbà tí mo dògbó tèmi náà rebi àgbáre torí tí bá tún padà wá sílé ayé yìí ó tún wù mí kí tún máa bá wọn ọ̀gá ṣiṣẹ́ àwọn dá. sẹ́rí ẹ̀jẹ̀ blood hmm. ẹ̀jẹ̀ blood ẹ̀jẹ̀ máa ń ràn lára èèyàn ọ̀nà wọnú fi èèyàn yẹn fi ẹ̀ tó wà lára ẹ̀jẹ̀ wọnú fi èèyàn. fẹ́ẹ̀ ẹ̀ fi ẹ̀. o gbọ́yìnbó flea. fi flea èròǹgbà tọ̀dọ̀ tèmi mm. ló wà lọ́kàn tọ̀dọ̀ tiẹ̀ náà eh. bí mo ṣe wà yìí tí n bá dàgbàdàgbà tí n bá rè lóògbó mm. tí mo rè bí àgbà ń rè tọ́padà wà bí mo wálé ayé mm. tó bá níṣẹ́ òní máa ṣe o máa ní ẹ̀jọ̀ torí Elédùmarè mi ò fẹ́ ṣe méjì kí n ṣe géètì kí n tì tó bá níbo ni mo fẹ́ ibi ni mo tún fẹ́ kó o lè mọ̀ pé mo nífẹ̀ẹ́ wọn dénúdénú pé eh. ìgbà ni mo ti pààyàn. yóò mọ̀ kọ́ ọ̀sàkà eh. <laughs> wọ́n jẹ́ wọ́n ti yan ọmọ ọ̀dọ̀ jíjẹ fún ẹ náà látọ̀run pẹ̀lẹ́. Eh, ìwọ wa ń kọ́. èmi kó o ṣe kó sọ ẹ kó o ṣe kó sọ. inú ilé ni mo wà ìta ló wà. Eh, ìta là wá wà. Eh, inú ilé lè mi wà a lè wọlé. mo ti gbọ́. ìlera nù à ń kọ́ òun parẹ́. ló mọ̀ ṣe bí rẹ̀ sáà nìyẹn. ẹ wo bí mo dá sọ nìyẹn o tí mo ní pé. o sàkàfimílẹ̀ o sàkàfimílẹ̀ ṣé o máa gba pàrà rárá. mi ò gba pàrà rárá. ṣé o wàá gba pàrà rárá. ọ̀dà máa gba pàrà rárá. àbùsà. gbàgbà ṣàfà ṣé wọn gbogbo òmùkùmù òṣì tó ti mu látàárọ̀ o fẹ́ pọ̀ yẹn sí mi lára dúró náà mi ò ṣe jọ ọwọ́ kan lọ. Ah, wàá gbọ́ bí ìjọba rọ̀ lọ́wọ́ mo lè sọ mẹ́ta. ní méjì ní mẹ́ta. ẹ wà lẹ́sọ̀ tó máa gbà para. àgbà àjílẹ̀kùn. yóò sì kó wáyé. tó máa gbà para. àgbà para rárá. àfúsá yóò gbà para. àgbà para rárá. àfúsá gbà para ó yá ní ìṣe sáká. òun ni mo ní kí n wá rọ fún ẹ láàárọ̀ pẹ̀lú ìbẹ̀rù bojo tí mo bá jí mm-hmm. látòjú àlá ni mo wọlé vérùm ni mo rí pé o plan surprise birthday fún mi so yẹn ni ò jẹ́ kí n lè sọ ọmọgbà tí mo bá àwọn irú lẹ̀. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. Mm-hmm. alágọ̀ mm. àtìgbà tá a ti múra ǹjẹ́ mo lálàá kí n wà láǹdí bá ń pa tí n bá ti lálàá mo ti wash away with the blood of Jesus life goes on mi ò ń ká àlá mi ò ká làmárì sí kí àlá bẹ́ẹ̀ yẹn alágan ṣé màárọ̀ tó wọ lálà tó bá ẹlẹ́rù yìí ṣé màárọ̀ ni mo win contract tí mo ti ń lé for the past eighteen months ṣé wàá jọra ẹ àní ṣó jọra ṣó jọra do entertain fear even bible gan ni pé fear torment and as a man thinks so he is tó bá ti wá ń kúdeku kí wàá la fẹ́ gbà sí i àmọ́ nǹkan tó gbé sọ́kàn bí a torí pé àwọn ọmọ ń dààmú ẹlẹ́kọ̀ọ̀kan o lè gbé yẹn sọ́kàn your sleeping your journey into terrestrial will be turbulent wàá máa lálà tó yẹ kó o lá nǹkan tó gbé sọ́kàn sùn ni ó dà òwò lálà òdì kò wá sọ fún mi láàárọ̀ èmi wò contract ṣe máa rọ ṣó wá jọra. mo ṣe ooo ó gbà pé àwọn àwọn onímọ̀ àtàwọn àgbà wọ́n sọ wípé ìtọ́ni. E àti kìlọ̀ ní àlá. ìrọ̀ ẹ ṣàlàyé kan fún ẹ gbogbo ọ̀rọ̀ báíbùlù ní gbẹ́kẹ̀lé àìsáyà seven seven tó sí the lord it shall not stand neither shall it come to pass ọ̀rọ̀ nu tó bá ti yàtọ̀ sọ̀rọ̀ nu báíbùlù mi ò gbára rè the word mi ó ní quote me in remembrance of my words the words the words i don't bother myself agídí mo fi ń gbààwẹ̀ tí bá ti sọ mo ti sọ ní ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ni don't dwell on it o do not dwell. Don't magnetize that, but don't magnify it. Hmm? Okay. Let it go. Let it go. Shall I lunch on And uh, thanks for today. Oh, I'm just doing my duty. Thank you, thank you, darling. Thank you, darling. Oh, I love so cute. Baby, rock my world, oh. take it easy If I call on you, I'ma show my love I'ma show my i am going show my body, baby If I buy him out, show my body, love All I want is baby, hey yeah, in my body, love All I baby, baby Yeah Go my body, love All I'm saying baby Go my body, love Excuse me, young lady. She know what I'm about. I look at you, that. Your boyfriend, no people that. You know, no please. You know, watch please. And you know, my concern, like, you know. Hey, Jake, so now let's go, baby. Now, yeah? Go, baby. Let's go. Hey! hey. Out, out, out, Yeah, right? That's cool. afa wọ́n ní a máa ṣe club tour lálẹ́ yìí agreement ẹni o kò fẹ́ máa kókó rẹ̀ yìí o ó lè rẹ̀ mí because jẹ́jẹ́ sì lè mí bí o ti. Ìgboro Ìgboro Ìgboro. Alpha. Hello, Ross. How are you doing? Hello. Hello. Hello. Mo ṣe racing, mo ti kọ́ mo wọlé àmọ́ ṣá o ọmọdé mi bá gbé ẹ má fọwọ́ kàn. kí ló mì. babe just come over here. Mama ṣe bẹ́ẹ̀ ṣe gbogbo ìrìn àlè. Ara mi gbọ́ mi. Ẹ next time mo máa change this but nísìtò ti sọ́ọ̀tù ti gbọ́ no problem. Àmọ́ bínú Abájọ abájọ owó náà bad guy bad guy. You like me or anything, you know? Doctor DJ. Oh, right? DJ. Investor DJ. Investor DJ. The guy with the big box. Oh, no, uh, well money. Ah, ah, ah. Àwọn gẹ́gẹ́ ṣayé lọ. Báwo lẹ ṣe ń ṣe báyìí ilé ayé ò rí bẹ́ẹ̀? Tí wọ́n bí ó bá sọ̀rọ̀ omi ìgbẹ́gẹ̀ máa kù lọ́mọ náà ẹ̀ ṣe jẹ́ pé ìṣúná náà kí ni wọ́n ṣe afọ́kì náà ayé lè gbó fọ̀dà wọn. aṣọ ọ̀nà because mo ń wo náà pé. lo ó bá mi tọ́jú ọmọ ẹ ni ó wí sáfẹ̀ fún mi ni ọmọ tèmi. ọ̀gá bọ́lẹ̀ mẹ́jà rí kí ló mí pé wọn mo bẹ̀rẹ̀ ìlà ọmọ ọkẹ ọmọ wọn ni kémi wá gbé wá sùn lébi àná. màá gbọ́ wèrè ta ló sùn lébi ìwọ tó yẹ kó wọn ló ṣá ọmọ wọlé o wá ṣí wọlé fún rẹ ó dẹ̀ fún pàwọn pẹ̀. àti bátọ̀ fà sí ọmọ òtútù pé ẹ̀ lè fi dábìlẹ̀ lè bi lọ kílẹ̀ dá bẹ́ẹ̀ mọ́ mi. má ṣe ọmọ fúnra mi nínà. bọ́ọ̀bì ó máa ṣe ọmọ fúnra ẹ ní bọ́bọ́ yìí lásán. Are you serious? Mo ka pépù lò. Mo ka mo sọ fún ilé ìkọ́ kan ní ṣe. Preambule lè àlù. Ọlọ́run sẹ̀. Ah. Mo fọ́ o. bàbá ìjà ìlẹ̀ kọ́lé ah, olúwa mi mọ̀ bá o mọ̀ ẹ má bínú nǹkan pẹ́ yín wá o ẹ má bínú o ẹ má bọ̀ ẹ má bọ̀ sorry sir welcome sir. Hey, let's up. ẹlẹ sá. ẹlẹ kí ló ń wí etí ẹ wọn gbájú wọn títí mo ti ń kọlẹ fún látàwọn tó sì géètì. ajá ìlódò fẹ́ jẹun ni. ajá ẹsẹ̀ ló máa fi rìn ọdún ẹ. kẹwì. Ah, kí ṣẹlẹ̀ kí ló wá ṣọ̀gá lé ní ọ̀ sọ́rọ̀ ẹ̀sìn mi rí kí ló wá ṣẹlẹ̀ ṣọ́ọ̀tì yá kí ọ̀gá báyìí wọ́n ṣe yá kí mi Instagram mi ẹni mo tètè sílẹ̀kùn ṣé bá jálẹ̀ náà fẹ́ jẹun kálẹ̀ fi ìlàjà ṣé dàbà fi ìlàjà ṣé inú tiwa gan máa dùnú kọ́pàdì tọ́bẹ̀ sí ní gbó ṣá máa gbọ́dọ̀ ara wa kí ló ń ṣẹlẹ̀ nínú kọ́pàdé ọ̀gá ò léjú báyìí sinmi rí o ọwá ni èmi máa fẹsẹ̀ lọ lúwa ṣọ́ọ́tì bíríìjì lúwa ni ṣé bọ́tò lúwa mọ́ ni òdìdí abẹ́òkúta lọ́hùn lọ́hùn kódà kò sí wàhálà ọkọ mi sọ pé yóò ti yá àkì ọ̀gá ẹ̀yin tẹ àkì mi lè ní ẹ̀ máa ṣe mo dúpẹ́ o tọ́ni kì í ṣe láìfù mi ò ṣe láìfù rí àbúrò láìfù tọ̀dọ̀ tèmi ẹ̀ àkì mi dànù kò sí wàhálà ẹ̀ tẹ àkì mi ẹ̀ ṣe o ọlọ́run òrìṣà ń bínú ó sì máa jà. <laughs> Bímpé ò serious ẹ bọ wọn náà ló choose gèlè yẹn pé nǹkan tó máa jẹ nìyẹn ẹ ṣe pé mi sọ pé yẹ́lò yẹn wọ ọ̀fẹ́ náà láti lẹ̀ ẹ Mr. Hamzat kí ló sọ. Àjọkẹ́ má dá yẹn ló ń jà yẹ́sì. Àjọkẹ́ sì pé fóònù ẹ̀ látàárọ̀ wọn náà pé fóònù náà. máa pẹ́ padà jẹ́ kí àtẹ̀sí bàbá ọ̀rẹ́ ọ̀rẹ́ mi. Àjọkẹ́ where's Bọ́lájí ọmọ ẹ̀dá kí ló ṣẹlẹ̀ kò sílé látàárọ̀. Bọ́lájí stole my money Bọ́lájí walked into my office and stole my money five million naira five million naira. Hey. Darling, please calm down. Àjọkẹ́ ṣe mo jọmọdé ni. <laughs> Kò possible. Ọlọ́run nìkan ló wọ ọ́fíìsì mi, I check my CCTV camera. He broke into my drawer and stole my money. I saw it. I saw it with my eyes. Five million naira. I'm telling you, the money is in dollars. Is equivalent to naira ni mo calculate. Five million naira kí ló sọ fún ẹ. mo lè ti wá fún ẹ kí ni mo fẹ́ mọ̀ I gave them everything they ever wanted ṣọwọ́ ni ṣaṣọ ni. ṣé wà á ti ẹ ti jọ sọ tẹ́lẹ̀. níbo la ti jọ sọ̀rọ̀ I didn't say him I been calling his phone forever church of lower. ẹ ṣé kò sọ fún ẹ pé òun fẹ́ fún ṣe. òní tó bá máa fowó ṣe nǹkan á sọ fún mi I took care of these children mo fowó bá wọn lò mo fìfẹ́ bá wọn lò I wasn't expecting to save my money. Oh, owó olówó switched off. nǹkan tó ń sọ látàárọ̀ tí mo ti ń pè nìyẹn wá o àjọkẹ́ tí ìgbà fi rí ọwọ́ mi lé nìyí ìkòkò ní bomi kó gbẹ̀yìn kó bá ṣọṣọ inú ẹ̀ o inú ilé yà gbóná mọ́ anybody o. inú ilé wa ò ní I cannot calm down kì í ṣọwọ́ mi tó lówó máa gbogbo ẹ̀ lẹ́yìn. Daddy, please just calm down. ee kí ni mo pè é sí irú ìró níborùn ìwọ àtàwọn ọmọ ẹ wá bẹ ṣe máa wọ́ mi fún mi o ìwọ àtàwọn ọmọ ẹ ẹ wá bẹ ṣe máa kó owó mi fún mi. tí mo ti kó wọn. I must get my money tonight kò ní dàrọ́ la ibi tó wà tó bá kó omi sí kẹ́kọ̀ọ́ jáde. Daddy. But listen, Daddy Bọ́lájí kí ló kọ́ èmi ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó sọ pé ibi tẹ̀mí àti Bọ́lájí bá kó owó sí. Bèrè. Give me my money. Kí ni gbogbo wa lè lè báyìí? Mọ́mí ẹ mọ̀ kọ́, ẹ try láti pè wọ́n padà. Mo ti pe switch off ní fóònù ẹ̀ ń sọ. I mean, five million naira. Kí ni Bọ́lájí sọ fẹ́ pé òun fẹ́ fowó ṣe? Kí ló sọ fẹ́ pé òun fowó ṣe? Honestly, mi ò mọ̀. But ẹ jẹ́ kí n lọ sókè kí n chat ọ̀rẹ́ wọn bóyá wọ́n lè sọ̀bí tọ́wọ́ ẹ gẹ̀t. dádì. bọ́lájí kò dọ́là sin fees bàbẹ́ equivalent to five million naira kí ló fẹ́ fowó ṣe. ẹ kí ni tèmi pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí sìn ẹ dúnú kí ni ṣé bọ́lájí ti ó ti kú oríṣiríṣi ẹ̀ ọ̀rọ̀. Switched off. Baba. Come on. You go like down red. Everybody say red. Red. Red. Red. I'm painting it down red. Okay. Right, Shine bright like a diamond. oh yeah. Shine bright like a diamond. Shine bright like a diamond. Oh, yeah. Shine bright like a diamond. Whoa, whoa, whoa, whoa, whoa. We'll do the cult off tonight. Nice, nice, I did. Come on, let's say you don't have the black. dey comot and don flop like that i'm telling you iwọ tó bá láyà ní kúmọ wà wèrè go wèrè go normal normal normal yeah uba oh, shuba wait wait i got him. you understand i can't. Hey, hey, hey. Hold on, you understand? Uh, you see, DJ ló bá hàn mí dáàbò náà kọ́ tó máa ṣẹlẹ̀ ń tiẹ̀ ìwọ wàá káwọn gẹ̀ẹ́sì lọ sínú orú kí wọ́n lọ rẹ̀ láàánú. ṣọ̀pá ní ìlú wa máa lọ ń sìn máa lọ jẹ́ kírun ẹ bọ ẹ máa tọ́ láti àǹjú rẹ̀. mo bá ṣe ń lọ sí club lálẹ́. Ah. diamond in your chest. Ah, diamond in her chest ká ló bí dání. diamond ní dáadáa mo fẹ́ search for diamond mo no mo fẹ́ search diamond ṣé nǹkan eh? a máa lọ bá a Yeah. dúró dúró dúró kí ni kò dédé ṣé wáyé kó léèrè torí wọ́n wá mi káàkiri mọ́mì mọ́mì ẹ yẹ mi o ẹ yẹ mi ẹ má wẹ̀ gbọ́. bàbá ṣà bàbá ṣà. kìmìrì bàbá ṣà. bàbá ṣà. kìmìrì bàbá ṣà. bàbá ṣà. kìmìrì bàbá ṣà. bàbá ṣà mọ́mì. kìmìrì bàbá ṣà. gbogbo yẹn kó ṣì dúró níbẹ̀ what's all this. kìmìrì bàbá ṣà. ìrọ́ ẹ má dá lórí kéde wọn ṣe é jáwọ́ ẹdìmú ẹ má ẹ ló lọ sori ti ma gba ojú ẹ Bọ́lájí ojú ẹ ma dá sí bàbá sí à bàbá sí à ṣọwà òkè sori ẹ pẹ ṣá. wọ́n béèrè kọ́ lọ́wọ́ mi ni. now ẹ ṣe ibi tẹ bá mi dé ìmọ̀ sí ó yá ẹ bọ́ sí inú kò kẹjá rẹ̀. Get out of my Give me the barber shop. Barber shop. Get out of my compound. Can you just go? Thank you. Ẹ eh, ẹ eh, eh, Obi ẹ wá di wọn mú kí n lọ sí géètì. Ọmọ lòdù. Ọmọ rẹ̀ fúnra wọn. wù yìí kí díẹ̀ tó má ṣí géètì fún ara. Ẹ wá di wọn mú jàre. Dúró tó bá kó má ṣí géètì fún ara. I can stand. I can stand. I can shout. O lè dúró. Give me the barber shop. Barber shop. Ọmọ lòdù. Inú mi dùn. Ìrọ̀ ìrọ̀ omi òdìbò jẹ́ ẹja. Ó yá Gibidi baba sha. Baba sha. Gibidi baba sha. Baba sha. Ṣé wàá ọ̀rọ̀ ẹ̀ ṣá? Inú mi dùn. Inú mi dùn. Ṣé mi ni mo dẹ̀bi lè? Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. Owó bàbá yìí mọ̀ náà ni. Ẹ ṣé owó bàbá yìí mọ̀ náà ni? Policeman. Very very very very very. in my cupboard. policeman, <laughs> police, policeman. Many, many, many men. Many, many, many, many men in my convoy. Policeman. Pol Ever change noise color. Police, police, policeman. <laughs> Many, many, many, many men in my convoy. If I end up in club, lójú mọ́mí wọn ọgbẹ́ ẹ̀ ni bọ́ ẹ fẹ́ máa jọ stripper lójú mi the only thing ni pé version stripper ti ó máa wọ̀ gown tẹ́ bá ra àwọn ti club yẹn àwọn ọmọ yẹn tó bá ti jókòó báyìí policemen many many many many <laughs> máa máa spank ẹ̀ máa spank ẹ̀ máa spank ẹ̀ máa tún. Mmm. <laughs> ìyá aláì mo ti ná gbogbo owó gbogbo dáàdì mi tó bá dún dáàdì mi kí dáàdì mi náà náwó dáàdì yẹn náà policeman many many many many many in my convoy oh police man, police police man in my convoy ah ayé ni màá jẹ kú owó bàbá mi ni màá ná kú mi ò ní kú màá kọ́ ọ̀nà owó ni <laughs> I know what I'm saying ó ṣe bẹ́ẹ̀ pé kí n fún ẹ fàṣẹ torí ẹ bá lálẹ́ tọ̀ màá ní káwọn bá sàwá gbé kọ́ fún ẹ lówó wọn ni mo fọlá jù yọ. bj investor bj hype man hype me gíbìrì bá a bá a ṣà bj gíbìrì bá a bá a ṣà ee gíbìrì bá a bá a ṣà gíbìrì bá a bá a ṣà amúlùdí inú mi dùn Voilà, non. Mon sang, mon sang t'aimé. Bilo yo, ah, bilo ah, ah. yo. Ọlọ́run bá sọ pé ó ní o, mo rí ẹ dà. Bàájí bá dé. Bàájí bá dé. Bóòlù. Dáadáa ni. Ẹ pẹ̀lẹ́. Inú mi ti ẹ̀. Ìyá yìí kọ́ wọ́n wà dáadáa. gbogbo ọmọ mi ńkọ́. gbogbo wọn ń bẹ dáadáa. èmi ṣe ń wò wípé tọ́bádìrọ̀ lẹ́mọ yọjú sí ọ pé ọ̀rọ̀ wà o. ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́kọ́ o inú mi nù pé mo bá ọ lé ni o. kínú. ọdún mi ló tún ti lé lọ́tún rẹ̀ àbọ̀ gbàgbé ni. ẹni tí mo fẹ́ rí ọkùn náà nù. sọmọ pé bá a ṣe ṣe ṣe tọdún tó kọjá lọ náà nù tá a ṣe nǹkankan. ọdún mi là tó fẹ́ ṣe tọkọ̀tún la ti ń parí lọ o ó sì mọ̀ pé àgbà nìwọ náà o ọmọ inú ọgbà o Ajíbádé sọ̀rọ̀ òdílé tiẹ̀ àwọn ọmọ rẹ̀ ò tí ì ṣe o kò tí ságbàǹdé ọ̀kẹ́rẹ́ ìwọ̀n mo ní n wá rí ọ fún gangan nu. ẹ mọ̀ mọ̀ sórí ìtẹ̀mẹsẹ ni mo fẹ́ rí ọ tẹ́lẹ̀ ní wípé kí èrò mọ́ lọ pọ̀ jù kẹmẹ́ fún ẹ sí nọ́mbà tí ó gùn èmi fún ara mi náà n ò fẹ́ jósọ̀ kí n wájú jàǹsán torí bẹ́ẹ̀ bá jósọ̀ kí n wájú jàǹsán nǹkan lọ́dà síyà ni ìlú wọn bì ló ti dàbí ijó lọ́dọ̀ àwọn janíìsì nítorí wọn fi mú tó ń ṣe báyìí wọn kọ́ lọ́dà síyà ni torí òun ò wò pé sínékà ńlá dà lọ́fẹ́ bá ń jà èmi ń lọ fún ara mi mo fẹ́ lọ lọ́la kí n lọ rè kó wọn wá ipe kó o má rò pé bóyá wọn ò ní wá ni mo ní mò ń bá àárẹ̀ ọ fún nírọ̀lẹ́ torí ọlọ́run. bàjẹ́bàdé kò sẹ́ni tọ́mọ̀dé òjò bí òṣè sàn kó. mọ̀mọ̀. kò sẹ́ni tọ́mọ̀dé ilé mọ̀lẹ̀ bí ọ̀sọ́mọ tá a bá mú wọbẹ̀ o. mọ̀mọ̀ mọ̀mọ̀. àfọmọ tí bàbá rẹ bá tún kú tán bá mú jọ ìyá pẹ̀lú. mọ̀mọ̀. ìwọ náà mọ̀ pé ohun burúkú rere ló ń burúkú o. ọ ò ṣe kúrò lórí ọ̀rọ̀ ohun burúkú wa. ẹyin tó bá ti ń jọ mọ́ bíi dẹ́tí language bíi èpè èmi ò láìkì ẹ. E. mo ní nkì ọ́ ń lọ ni. ẹ mo ti gbọ́ ohun. kọ̀ọ̀kan mi o. ohun burúkú ẹ ọ̀dà ẹ jẹ́ àgbàgbé láti ẹ ṣe o. kọ́mọ wọn wá ọ̀tún la ni o. èyí kò mọ̀dé lọ́la. kò jù bá ń lọ. èyí kò mọ̀dé lọ́la. torí ohun tí mo fi wá gangan nu ẹsẹ ilé lọ lọ. mo tún fẹ́ ya ọ̀dọ̀ ẹlòmíì ṣùgbọ́n gbàlẹ́. ẹsẹ ilé rí nǹkan kan yá lọ́wọ́ ẹ fi wọ mọ́tò lọ́dọ̀ wọn kò ṣe fọ́mọ òrìṣà ń bínú ó sì máa jà kí nìkan tó ń bá mi sọ báwo ni wàhálà mi ṣe pọ̀. rọ́lẹ̀ ti pọ̀ jù ó ti máa ń tẹnu mọ́rọ̀ jù kúrò lórí ẹ̀. ẹ ní sùúrù ní sùúrù ṣọ́n pé débì ṣọ́n pé jẹ́jẹ́ mi ni mo jókòó síbẹ̀ yẹn tí débì tán ni pé kí n kúrò níbẹ̀ yẹn bọ̀ mi ò bínú o kí ló mú tó tún wá ń rojú again. my dear èèyàn tó like ló like àbí wọ́n like ẹ lọ́n ṣe change ẹ̀ wọ́n ò change ẹ̀ wọ́n change ẹ̀ so kúrò lórí ẹ̀ àná ti lọ nà ó kúrò lórí ẹ̀. ok àná ti lọ nà ó mm. fine kò sí problem mo ti gbọ́ mo ti kúrò lórí ẹ̀. ṣé o mọ̀ pé yàn tó gbé fún mi gan èmi kò fi taratara gbádùn èmi ìfi bẹ́ẹ̀ láìkẹ́. o ní pé. àní mi ìfi bẹ́ẹ̀ láìkẹ́. o láìta ni ẹ tó ta ṣe wọ bẹ̀rẹ̀ báyìí ló tún gbé sọ ló tún ṣe báyìí gbogbo àyà ń ṣẹlú kàn ń fẹ́ fún un o ah, láìta ni. ó máa ranjú mọ́ màá ni. o láìkẹ́. ọ̀rẹ́ mi ọlọ́run ló láyà. o ní. ọlọ́run ló láyà. ọlọ́run ló láyà. ọlọ́run ló ní. ok kí n tó gbàgbé ṣé wọn pé bí báwo. ẹ báwọn náà ṣe máa fi wá sílẹ̀ tó sọ pé àwọn padà wà tó ń padà wá mọ́. ṣé yẹn ló ń sọ. ẹ nà. irú jẹ́ tèmi máa ń like nìyẹn number one ó ti sọ owó ọtí number two ó ti sọ owó iṣẹ́ mo jẹun mo mọtí mm-hmm. mo tún gbowó iṣẹ́ ah alùbáríkà tó tó òsì mm, ọ̀rẹ́ mi alùbáríkà tó tó òsì mo tún sùn ṣé àrọ̀ra wọ́n ṣáà ti sọ owó ẹ̀. ẹ̀gbà yẹn wá ń kọ́. Mm, ó ti tó dẹ́n gbàgbé. düşünmez ya. ló ti jí ṣòro ayé ẹ ṣòrí rẹ ṣòrí iṣẹ́ tó fún ọmọ ọlọ́mọ ṣe. O lọ sí club Bọ́lájí ó lọ fẹlá ó wá dé ó wá mess gbogbo lé fún wa you are sorry you are telling me you are sorry. n tó mọ̀mọ̀ ṣe bíjẹ́ nǹkan tó mọ̀mọ̀ ṣe wà tó mọ̀mọ̀ wù ó lọ gbé owó bàbá àbí ó lọ fi ṣe òṣì you are not telling me you are sorry. mo fa ilé bàbá ẹ lọ́wọ́ wo tó bá ti ṣe tán ìsìláìdì àkó wá sí yàrá mi. Oh, I'm sorry. I'm sorry now. I'm sorry. ló tó ń bá. mom. mom. àjíbádé tó bá dà kó gbọ́n tán bá ẹ sọ bá dà kó má ṣe ṣagídí torí kó tó kọ́ lẹ́yìn ọ̀dàmọ̀ ọ̀dàmọ̀ ọ̀dàmọ̀. dáàdi ẹjọ ẹ má bínú sá ṣẹlẹ̀ wá rí o mọ́mì ti bá bọ̀dá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ in fact wọ́n bá wọn wí gidigidi gan wọ́n dẹ̀ ti promise pé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. gbogbo ìtàn ìsàn lọ́dún ọ̀gá owó tó wá kó èlò ló wá kó o. èlò ló kó o sílẹ̀ fún mi. àbí gbogbo ẹ̀ ló lọ́tọ̀ ni within the space of three four hours five million naira káti wàá gbọ́ pé wàá nú ẹ̀ ó ná hundred ó ná two hundred ó èlò ló kù. mo ti ń bí wọ́n máa ìgbà tí dáàdi ti ń san pé ó lè jẹ hundred àbí two hundred wọn lọ́nà ẹ̀ mo mọ̀ kó tí mo fẹ́ sọ o. èlò ló ná owó mi kù. ṣé o lẹ́nu ni. ó ti fẹ́ sọ four fifty. èló ló sọ pé owó kù. ó ná four fifty ná five million màá sì gbà tó kù ó sọ pé tóun náà kù. ó ná five million kó four fifty nígbà wo sígbà wo. Bọ́lájí ṣòro odidi èèyàn nú ẹ̀ ni ṣọ́ra odidi èèyàn nínú owó ni òní ẹgbẹ́ ti kọ́ yẹ kí fi reset ọpọlọ ẹni mo ní sọ yìí ẹni náà. ó ti léètì fún yẹn ìsìn kọ́ ló máa reset àwọn tó yẹ kó reset ọpọlọ ẹ má tọ́ ti kéré jù báyìí wọ́n wá dẹ̀wọ̀n tó wá lọ fẹ́ reset. ẹ má bínú ẹ má bínú sá. kí má bínú ọmọ kó five million naira ló ní. five million ó dẹ̀ náà kú four fifty. Jesus Christ. Ah. ṣe é ní kọ́tẹ́ ẹ̀ ń ṣe. kí lélẹ́yìí mú kinní tó jábọ́ yẹn kí ló jábọ́ lápò ẹ̀. má wulẹ̀ fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ bend down and pick it pick it now. ṣé april fool náà tún lélẹ̀ bẹ̀rẹ̀ mú un àbí mo ṣáà lè ti rí nǹkan tó fẹ́ kí n rí ẹ má tijú mọ́ ṣé mo pé bó ṣe ṣe the last time tí mo wá ẹ wá sínú àbẹ́tẹ̀ tó jẹ́ kí n wá ẹ wá sínú lungu nìyẹn. àlàyé wa mú bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà ló ṣẹlẹ̀. wà á kí ló ṣe kí ló ṣe mò ń sọ̀rọ̀ sọ mi pé ẹnugbẹ ẹnugbẹ ẹnugbẹ ẹ ṣé kí n para mi ọ̀gbẹ́ni ntajà máa jẹ èṣù máa ṣe. ó yà á mò ń rí sí àwọn jàre. I feel like Eh, ẹ Russell, sẹ́wọ̀n. tàlélé tàlélé. ẹ jọ ẹnìkan ni mò ń wá wọn dẹ ní àdúgbò ni ẹni yẹn ń gbé oúnjẹ ìrè ó dúdú ó lára díẹ̀ báyìí kò ga púpọ̀. jọ ṣe o ní ire wo ìwà. Ah, mo ní ire mo láyọ̀. o dẹ lójú. bẹ́ẹ̀ni o ṣí ọ. Ah, mo tún ní dùnú. wà á má lọ máa wá ìwà ara kan mi gan má lọ máa wá ìwà kí ló ṣẹlẹ̀ gan. ó tọ́ ni. ládùúgbò yìí ṣe ọmọ ẹ tó ń jẹ bẹ. ẹ àdúgbò yìí ló ń gbé ó dúdú ó lára báyìí kò fi bẹ́ẹ̀ ga púpọ̀. sáà ẹ ẹ ṣe o ní picture lọ́wọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kò sẹ́dá ọmọ bíi ọgbẹ́ni ṣe ọmọ luli eh. ọmọ lama mo mọ eh. mo ní píkì lọ́wọ́ sotugbọ. Oh, oh. eh, ẹn tí mò ń wá gangan lélẹ̀ àdúgbò yìí ló ń gbé. Ah. mo ní ìtajà máa jẹ èso ajé ìyálàyà wókè. ọ̀rọ̀ ilẹ̀ nílẹ̀ òkè lókè. famut. Ah. fóònù mi wà lọ́wọ́ wọn famut báwo fóònù mi wà lọ́wọ́ wọn náà fóònù mi wà lọ́wọ́ wọn. àbí. mo wo ìwé pa ya ẹ̀ ṣá. no no no no. àbọ̀ yẹ yẹ mo ti fún yín mo ti fún yín. bàbá yà bàbá yà ó lè fi. kí ló ṣẹlẹ̀. èrè kí ló ṣẹlẹ̀ kí ló wàá ṣó mọ́ ni. èwo ni pé mo mọ ẹ̀jẹ̀ mi lẹ́ dákúnlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ah. Ìrè kí ló ń ṣe pẹ̀lú ọmọ òtẹ́lẹ̀ ìnà. Kí ló ṣe ọgbẹ́ dìde? Ah. Ẹni tí mo sọ fún yín pé mò ń wá rèé. Ìwọ náà sọ lọ kọ̀ọ̀kan pé ìrè ó sọ pé ìrè ọlá náà. But mo fi fóònù mi wọ̀nyí pé píkṣọ ẹ̀rẹ́ náà. Sori ṣòrọ́dẹ̀ ṣòrọ́dẹ̀ ìrè píkṣọ ló fi hàn bèbí ló wà bẹ́ẹ̀ o. Ah. Òjò èyẹ pupa òyẹ pupa bí ọmọ bèbí wà mí. Ah, bọ̀dá dàda bọ̀dá dàda ìbẹ̀rù Ọlọ́run. Eh, eh, kí ló dàbí ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni kí ló ṣe náà. ire ire o jẹ́wọ́ ni ire o gbàgbé o gbàgbé o ọmọ òtí eléyìí náà kí ló ṣẹlẹ̀. ire fóònù mi wà lọ́wọ́ wọn fóònù mi. kí ló ń ṣe lọ́wọ́ wọn ah, bọ́bọ́ bá a mú. Ah, fún ah, fún rira ire o jẹ́wọ́ ni o. ní kí ni. o jẹ́wọ́ ni o. babe. sori bí wọn bá ṣe gún mi ní gò kí wọ́n pa ọmọlúwàbí mi jẹ́ nìyẹn. babe but i came there to rescue you now. rescue me mm. rescue me. mo ṣàṣì kọkọ fún ẹ. tán fọ́ ìgò tí kò tábà mi. ebo eh, kò wúndẹ náà. kò wúndù mi ṣùgbọ́n pé that same day náà o gbé nǹkan sẹ́nu báyìí tó ṣe kábí Awólọ́wọ̀ tó ṣe báyìí tó fi sẹ́nu tó ń gbé bọ̀. èmi eh, ò fà á mo kò gbé sẹ́nu nìkan ni. who knows bóyá kò ló gan nìyẹn tó dẹ̀ sọ pé ẹni tó bá fa kò ló ó máa lọ fà má fà kó má bàa lọ fà. Ah, mi ò tí fà i was just holding it. Oh, ó fẹ́ wá gba láìtà tó máa fi fà á. not really. I kàn blame dáadé náà ni ṣé ọmọ tó bá ń wúrú bàbá yìí ṣé wọ́n máa hand over company fún un no ṣé wọ́n máa hand over company fún àbí ọkọ wo ló máa wà responsible tó tó tó máa gbódú wíwà tó máa sọ pé òun fẹ́ òun fẹ́ fẹ́rẹ̀ sílé gẹ́gẹ́ bí ìyàwó. mi ò ṣe nǹkan tó bàdì. ó ṣe nǹkan tó bàdì ó ṣe nǹkan tó bàdì òun fagbó wo bó ṣe wílì tẹnu ẹ̀ tí ń rí tí di ẹ̀wọ́ àwọn tó tó yọ kẹ́kọ̀ọ́ gùn ẹ́ wo bó ṣe wí tẹnu ẹ̀ tí ń rí the other time yẹn náà bí bó ṣe wù yẹn kì í náà bẹnu nìyẹn tó wí tó wẹ̀ lẹ́nu ẹ̀ ṣé àwọn ẹbí mi máa wá mi pọ̀ nulẹ̀ wọn á rí ẹ tó ń tó ń tó ń fi spark láìtì wọn á ní àmúgbó níyàwó ọmọ wa. ẹ bó tí àwọn àbúrò ẹ bá ń bọ̀ ṣe bíbá ti sọ fún mi èmi náà ní í ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn níwájú wọn náà ibi tó bá ti lọ tán ni. sí eriola mm. kò sí nǹkan kan tí kìíní tó fẹ́ ọ̀fà ẹ̀ kò sí any good tó fẹ́ ṣe ẹ́ stop ẹ̀ báyé ẹ̀jẹ̀ kó tó báyé tiẹ̀ jẹ́ báyé ẹ̀jẹ̀ pátápátá yọwọ́ lọ́rọ̀ ẹ̀ kó tó di pé òun báyé ẹ̀jẹ̀. mo ti gbọ́. mo ti gbọ́. mo ti gbọ́. yes actually um, owó tó béèrè fún ẹ̀dẹ̀ mo bẹ́ẹ̀ mú wa hmm? two hundred thousand tó sọ pé o ní ìdènà síbi torí ẹ̀ mo ṣe wá. ẹ̀ kọ́ ni issue owó kọ́ ni kókó àní ìwà ìbàjẹ́ ìwà ìdá tó wà lọ́wọ́ ẹ àní kò pátì ìrìwé ẹ̀ bọ́lẹ̀ dásígbó owó kọ́ ni iṣu owó kọ́. mo ti mo ti gbọ́ mo ti gbọ́. o sọ pé two hundred k. Mm. ẹ bò ó yẹ kó ti wá ṣèyẹn kémi ti rálá àti ẹ̀kọ́ tó débi báyìí náà ṣègùn mo ní kí n kọ́ wá sí ibà kí n wá rójú ẹ̀ tó bá pè mí fídíò kọ̀ wá rójú mi ojú mi rèé ojú mi rèé ojú mi rèé. ẹ ṣé kí n rí kí n rí báyìí sí iná kó tó di pé bóyá network ò dáa. má bẹ́ẹ̀ ṣe ìná má transfer mi sí. kò máa dá kéèyàn mọ weak point yàn láyé yìí o kò máa dá kéèyàn mọ weak point yàn láyé yìí o. ìyàwó tó bá ti mọ̀ pé ọtí mímu ni weak point ọkọ òun tó bá ti mọ̀ pé òun ti pẹ́ńtà báyìí á ti bá ra whisky àbí brandy àbí vodka ti bá ra bọ̀. wọ́n dẹ̀ mọ̀ pé owó náà ni weak point yẹn tó bá ti mọ̀ pé òun ti ṣẹ̀ owó tí mo promise ẹ eh, òun náà ni mo ní kí n wá fún ẹ. ṣé kí máa ṣe wọn ni. Hm? ẹ mú ṣe ń ṣe lọ́wọ́ ni ìgbà tó dẹ̀ tún sọ̀rọ̀. ṣáà ṣáà ṣe nǹkan tí ò dáa ṣáà ṣe nǹkan you are my wife to be my future partner my heart my my everything my soul my body ẹ̀mí mi ọkàn mi ayé mi ìfẹ́ mi ibùjókòó mi ibùdókọ̀ mi. a ò tún fẹ́ tọ́jú ẹ̀ sínú báàgì. ẹ̀mí ìfẹ́ kókó lítà ilẹ̀ ńlẹ̀ ni àjẹkù ah, lítà. àánú ah, kò ní da kí n lítà. má wọrí ṣèbí ilé mi ni ṣèbí yàrá mi ni ṣèbí sitiru mi ni lítà ẹ. ebo táwọn èèyàn bá dé tó bá jẹ́ n fi sí ibà máa easy láti lè sọ. má wọrí bá ń fi síbi fẹsẹ̀ lèmi máa máa. King some bucks, I got ya. La la la no time, slow down. aládìmọ̀ ńlá mà ní pé ikú ń lé mi lẹ́. àlàtẹ̀ ńlá kiri lójútọ́ ló máa wá sí ojú. ọ̀gá gàrí lẹ̀ yìí látàárọ̀ gàrí àtẹ̀pàlẹ́ fẹ́ jẹ wọ́n tó wá máa ń rọ mínú kẹ́ẹ̀gì. kò wá ṣe gbígbóná kẹ́ẹ̀gì tí ń gbẹ́sẹ̀ yìí bó jọ. I've been telling you guys times without number kò sí ìwọ̀n ọdún ẹgbẹ́ ọ̀kan ṣògùn owó you see olú bàbá ta ní ó jẹ́ nǹkan tó bí nìkan pé life begins at sixty. ẹ̀yin náà ń wo bẹ́ẹ̀ ṣe ṣe ayé wa èwo ṣe jẹ́ gbogbo aládùúgbò kí n sọ bá yín sọ láti jọ yìí kọ́rọ̀ yìí má lọ dàbí àwọn olóṣèlú tó yẹ pé wọ́n máa lọ tọ́jú owó sílé tó bá dìgbà kàmpé owó ti máa bù. more than ten million naira fún bàbá tálà fifty thousand fún wọn fifty million fún wọlé. ṣé àdúró owó wà bẹ̀rẹ̀ mọ́ kẹ̀wé ṣé èmi bẹ́ẹ̀ ló mọ́ lọ ṣé èmi ni mo dúró lẹ́yìn so fura gbé nǹkan sí o. ǹjẹ́ sẹ́yìn náà. torí tá a bá díẹ̀ kọ́ àwọn èmi náà fún ma pọ̀ ju àwọn èkó díẹ̀ díẹ̀ dìtẹ́ǹdì bàbá ó dáa. mo ṣe ń ronú pé kọ́nà dé jèrè iṣẹ́ mi àsìkò tí ìṣó láti jèrè iṣẹ́ mi báyìí mo fẹ́ máa náwó ń gbòòrò. ò níṣẹ́ máṣọ. a fẹ́ lọ gbé òkú ẹ fún mọ́tò gbogbo ṣe é ṣe oye one twenty seven. irú bad news o mo ti gbọ́ kan lónìí bàbá ti kú kí ní ìṣẹ̀lẹ̀. ibi jáde ń wẹ òkú làwọn báyìí imú wọn ni ẹ ń fọ yìí wọn ní ká má rọ̀bẹ tí wọ́n mú ká má kó mi parí. a ti mú tí yóò dànù. àrí ẹni tèkó jọ pé wọ́n ṣe nǹkan bíbá ládùúgbò owó tí mo sẹ́ẹ̀ ti hàn ó mọ̀ pé ọmọ tá a bí tá a kọ́ òun ló máa ń gbélé tá a bá kọ́ ajá ti jẹ òkú bàbá yín o bọ̀dá àkànjí sì ló gbé fàjà. Ah! ọkùnrin lélẹ̀. I'm a far priest. Hey, it's my father. Níbo lẹ ti wọ́n sí? I take a whole lot of money. Níbo lẹ ti wọ́n sí? Ẹ wo Daniel ṣe mistake sílẹ̀. kọ́ọ̀sì ásídẹ̀ǹtì ẹ̀ parí pa ó. Ẹ dé mọ́ṣúárì. Ẹ dá fámìlì yín mọ̀. Ẹyìn, kọ̀dísẹ̀ tá a jọ wà fún ẹ̀wọ̀n olórí púpọ̀ ara yín.

bá padà sí ọ lẹ́nu. uncle trash ló ń sọ ẹ jẹ́ kọ́ mọ̀ nígbà nígbòkú bàbá bá that's a lie. tó sọ pé ò fẹ́ mu anything báyìí omi tí o gbà gan ò ṣe. owó tán. <laughs> ẹ lọ gára fọ mo wà ókè àmọ́ wà pẹ̀lú bébì mi ni fọlá fọlá fọlá. Uh, àná kò tí wà sátìn pé mo lè jáde lálẹ́ yìí o I'm not sure ok kò sí wàhálà màá fẹ́ pa lóṣù àwọn guys ni wọ́n fẹ́ wọ́n fẹ́ ka jáde lálẹ́ yìí but mi ò plan ẹ̀ tẹ́lẹ̀ jàre so ah Fọlá kí ló ṣẹlẹ̀ ó kàn fún mi latitude ó fún mi latitude látẹ̀kọ́ ṣé mo ṣẹ́ ti tẹ́lẹ̀ ni. jọ kí ló tiẹ̀ máa ń ṣe ẹ náà tó yẹ pé òun mojú kẹ́kọ̀ọ́ máa jáde wọ́n pè é sí wọn tún ní kẹ́ wá jáde. Eh, it's boys' time out now. All work and no play make Jack a dull boy. I mean, ẹ̀kan kan náà ṣáà ni, àbí? Ṣé bá kan jáde lọ ṣe fàájì náà ni? Ó dà kó ti ní ní sínú tẹ́lẹ̀ o. Hold on, hold on please. Kí ni mo ṣe tó ń bí ẹnu? Kí lélẹ̀? Um, um, um actually, uh, <sighs> um, honestly, me mobi kini ashishele. The only thing I can remember is that I was to a Jadi and that happened. Ah, But she gets a video you go. Honestly, me and mobo shishele. You are just a cheat. I mean, you have the guts láti we are one tí wọ́n ṣe ara sílẹ̀. O tún wá ń gbórílé wọn liar. As in, o ti ẹ̀ bẹ̀rù pé bóyá tí mo or something. No sori ibi téèyàn bá sí ẹlẹ́dẹ̀ wà bẹ́ẹ̀ o gbogbo gbogbo nǹkan tí mo wá ń rìn sí pé mo gbórí lé ọmọ yẹn láyà yẹn mi ò rántí ìgbà tó ṣẹlẹ̀ ó dẹ̀ pé nǹkan téèyàn bá dẹ̀ wà conscious of kò yẹ kí wọ́n blame ẹ̀ fún i blame it on alcohol in fact bó ṣe gẹ́ẹ̀sì fídíò yìí gan ò yé mi i mean i don't understand. look at the way you are talking you are just an ingrate after everything i have done for you okay kí ló wà lára ọmọ yẹn tí ì sí lára mi no that's not the case nǹkan tó ṣe ni pé mi ò tiẹ̀ mọ̀ mi ò mọ̀ gbà èmi kọ́ ni mo ní kó ọ́dà ọmọ wa mi ò mọ̀ bóyá wọn náà ọ́dà ọmọ àbáwọn ọmọ ẹ ló ọ́dà ara wọn you understand mo pé tí wọn bá dẹ̀ ti mu tí báyẹn kò wo rántí mi ò rántí anything mọ́ honestly but i mean there was a court i mean ó ti mú mi red handed nísìn and i apologize. pé mo máa ṣe náà nìyẹn bó ṣe mo máa ṣe nìyẹn pé mo máa ṣe nìyẹn. àwọn bóyá ẹ ló fà á wọn jẹ́ kí n mutí jù ni. Yeah? I'm really sorry. I apologize, please. Um, okay, so, Fola, just for you to know that I'm actually sorry. Um, 1.5 T ó bèrè lọ́wọ́ My best máa bẹ 2 million. Really? Mm. Jẹ́ kó pé 3 million now. Ah! Obìnrin. Ó ní irun kan tí mo fi ṣe. Ṣé ká padà síbi ayé ń jà ni? Ọ̀dà máa wọ̀ rí yẹn. Ah, yá ká pàdé láàrin 2.5. Stop now. Eh, ayé ìmọ̀ àgbára ilé ayé yìí eh, ṣé bóore ni mo fẹ́ ṣe fún ẹ wàá bẹ sọ dìbí kò sí wàhálà ẹ eh, kájẹ́ ìpìyàn títí báyìí kó má pikì kọ́ọ̀lù ìwọ mú àdì nọ́mbà fún ẹ. hello ẹ bá mi fi pétọ̀ àwọn àdà kò sí wàhálà ó pikì kọ́ọ̀lù mi ay <laughs> ṣáyé ló ṣe ay ay mo fi pétọ̀ ṣáyé ló ṣe yìí mo jẹ pè ẹ títí títí ògbè kọlù mi mo wá pè lálẹ́ mo wá di nọ́mbà wá gbé ay ay mọlifétọ láti jọ ìjọ ìtí mo ti kó olé ẹ lọ́wọ́. èmi ni mo fà á èmi ni mo fà á ajẹ́ náà tánà àti lẹ́dítì ni mo pè náà tánà àti lẹ́dítì tí má pè wọ́n sí pati báyìí wọ́n ní gbowó lọ́wọ́ mi kọ́ tó wá pawó báyìí wọ́n á ti kó lé mi lọ́wọ́ ay láàrin mi àti ẹ. mo tún fẹ́ sọ fún ẹni pé tó bá jẹ́jú ayé ayé máa jẹ́jú ẹ o tó bá fọ́ọ̀kì street street máa fọ́ọ̀kì help o bẹ́ẹ̀ ni èmi ni mo sọ ay. Saka. mọ̀tífíkétọ̀. Saka. ay mọ̀tífíkétọ̀. Saka. Hmm? ó dà kò sí wàhálà ìwọ ó fi ọbẹ̀ yìí jẹ mí níyàm kí ló ṣe yàmù ẹ. kí ló ṣe yàmù mi ó fẹ́ fi ọbẹ̀ yìí fi jẹ mí níṣu. ẹ ṣé mo gba aṣu lọ́wọ́ ẹ. ẹ kò sí wàhálà ṣé mo pé mo gbọ́. jẹ́ kó owó yẹn wọlé kí n má gbọ́ gbàgán lórí fóònù. ṣé wọn pé mo fẹ́ tí mi gbọ́. pé kí ni. sori tí fóònù ẹ bá ti ń dún gan-an yẹ kí fóònù tọ̀dọ̀ mi gan máa dún gan-an rárá. ló pọ̀ tí mo sọ fún ẹ tó bá ti bí ẹ̀dá. ẹ gbà mí tí fòsè ń bá dún kí tọ̀dọ̀ tẹ̀ náà dùn ẹ ṣọ́ program ẹ̀ papọ̀ ni èmi ni sàkà sàkà láìpẹ́ pè ọ́ lápẹ̀ta ẹ pé ayé nìkan pè mí o ẹ bá pè mí ní pè ọ̀run o tó bá ti pé ay for peter tó kọ̀ sí ìwò tó ṣẹlẹ̀ ṣé ẹ jẹ́ kí wọ́n rúwọ̀ ìwọ́n ní tí fóònù ẹ̀ bá ti dùn ó máa dùn rárá olóṣèlú ẹ̀ break call mi èmi kò máa break call ẹ̀ padà wọn náà fẹ́ gbé mi gógó èmi kò mi máa gbé ládìkà. Ah, ọ̀la máa mọ bí nation bọ̀sùn ah. kí n ṣe ń lé báyìí náà. rẹ̀ ọ̀la. kí ni kí ló ń ṣe nílé látẹ̀yìn kó mu kú mu ti ń lọ nà. intentional ni tó ń bá fi dédé àtẹ̀mí ọlọ́run kò tí ì wù mí kó lọ ọkàn mi ò tí ì yọ̀ǹda ẹ ẹ̀mí mi ò tí ì fi ẹ́ sílẹ̀. ó mọ̀ pé kò wọ́n èmi náà kí n lọ tí ó bá ń ṣe mọ́mì tó pè mí pé kí n máa bọ̀ nílé ni èmi náà dúró sí ìbà ìtì dàrú ọ̀la nà. Hmm? mo mọ̀ ó ń pín ní ló ń ṣọlá by the same time mi lè ní kó ignore pípè mọ́ mi tó bá ti tẹ̀lé hmm. jẹ́ kí n mọ̀ ojú mi ń tẹ̀lé ẹ lọ ó ń bá ẹ lọ eh. tó bá ti délé jẹ́ kí n mọ̀ pé ó ti délé láyọ̀ àti àlàáfíà. ó ti eh. tán wọ́n máa máa pè é létà. ire come on ó gbàgbé nǹkan kan. kí ni ìyẹn bó mo gbàgbé nǹkan sí bá. babe eh? as usual. Yeah. I love you, baby. Ṣé o ti tán? It will take an eternity to break us. Mo wà nílẹ̀ pọ̀, ó dàbọ̀. Mi mo sọ, mo sọ bèbí, èèyàn mi ló yóò. Ojú boyfriend kàn máa pàṣọ mọ́yàn lára ni kéèyàn kàn tẹ̀ fẹ́ ṣe fàájì wọ́n nínú wọ́n nínú irọ́ you cannot do this you cannot do that ó tán ó tán nǹkan tó o ní má ṣe òun náà kọ́ ni mo ti ń ṣe yìí òun kọ́ mo ti ń ṣe yìí kí lè tiẹ̀ kó o tiẹ̀ ṣe dáadáa mi ìmọ̀rú ní téèyàn tiẹ̀ ṣe ní sùúrù tiẹ̀ gàrẹ́ kó sùdánù kó kí ló mú kí ló jẹ nípa irú accident wò lélẹ̀ yéé. Jesus. kí ló ń já àwọn ọkọ tiẹ̀. kí ah! ṣẹlẹ̀. báwo ni Rìnlọ́ ṣe máa disappear nù picture yìí nù frame yìí. What's this supposed to mean? Ire ah, àtẹwà ló wà nù frame yìí now. So ah, kí ló dé tí. No. Tàtún ni ní. hello. hello. yes. Ah, ta ló ń sọ̀rọ̀ pẹ̀lú fóònù ọmọ mi. ẹ tún ní fóònù the ó uh, motor accident. Uh, so ìyẹn la bá dé my mom the phone, àfi ká ah, gbé. ẹ jọ mo dẹrọ ẹ ẹ lọ mo mo dẹrọ. Fọlá Fọlá ẹ̀fọ́ ni tá a bá kú ọmọ ló ń ṣe léde ni ẹlẹ́dàá mi kí ló dé kí ló dé tó gba èrè lọ́wọ́ mi. níbo lọ́mọ mi wà. ṣe sùúrù torí ọlọ́run owó tí ó tiẹ̀ náà nígbà táwọn ọmọ yìí. ẹ pọ́ ọmọ mi jáde. ní sùúrù. ire ah! mo máa dáná o. ó dá ẹni tó bá ní ọ̀rọ̀ yìí tó wà lẹ̀ yóò dùn ẹ́ kùnà mo tiẹ̀ kó lù tiẹ̀ pa. nǹkan ti ṣe mí nǹkan ti ṣe mí nǹkan ti ṣe mí. Ah, tó bá ti ẹwú tó ọmọ yìí ah, ṣé lè yóò ṣọmọ ni ah, jọ torí ọlọ́run ń tètè rí jọ torí ọlọ́run rẹ̀ mi jọ. bọ́dà mi ẹni mo bá lọ́rọ̀ sọ tí a bá sunkún láti ẹ̀ní dọ̀la kò ní kiri ọlá tó ti kú kó jí dìde o kò dẹ̀ ní kí nǹkan tó bàjẹ́ kó látúnṣe bí ó ṣe pé ká gbàdúrà sọ́lọ́run ọba pé kọ́lọ́ má járe ó lè mọ́ nínú ẹbí wa. ẹlẹ́kejì tí mo tún máa sọ ni pé gbogbo àwọn tó kù tí ọlọ́run ṣe fún yín ọlọ́run á jẹ́ kán di irú kí wọ́n di gba gbogbo ohun tí rí ọlọ́run lè dúró ṣe ọlọ́run á lè ṣe jù bẹ́ẹ̀ lọ. ẹ pẹ̀lẹ́. dáàdi ẹ má ronú mọ́ ọ ló yẹ kẹ́ máa pẹ̀tù sí mú mi nínú ṣé mo kóbìnrin ni wọ́n obìnrin lèmi náà mo mọ ṣe máa rí lára wọn elédò ò ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ o òdìndí ọmọ. títò títò. orí títò. títò ẹ má sọkún mọ́ àwa takùnà a máa dírò a please stop crying. mo dàrú èyí sunkún mọ́ ó ti tó. Olama Ibaluli. Amazino Zandis. Adama, Sadama, Sadama, Wo ìrìn tí mo ti rìn ó ju kí n kúrò lẹ́kọ̀ọ́ kí n máa lọ́ọ́ máa gbòòrò lọ mo wà níwájú ilé yẹ́lò kan tó ń ta ẹ̀wà àgànyìn àtògógó lẹ́gbẹ̀ẹ́ àní mi ò lè padà sẹ́ after kìíní mo lo mọ́tò mi wà ńgbà tí mo dá dìbò yìí ó ti ń tọ yẹ́lò kí ló dé dandan ni káyìíra ni. ẹ ká sọ sà. ẹ ló pẹ̀lẹ́ o ó ti ọkọ ìmọ̀ àṣọ ẹ̀sọ̀ níta. ẹ sà ọlọ́run ló rán mi sí yín sà. ọlọ́run rán yín sí mi. bẹ́ẹ̀ ni sà. ok. àmọ́ ẹ jọ sá ṣé mo lè rówó mo fẹ́ jẹun. <laughs> ọlọ́run ẹ sí mi. bẹ́ẹ̀ ni sà. àmọ́ ebi ń pa ẹ́. bẹ́ẹ̀ ni. sọ̀kà gbà pé ebi ló ń pa ẹ́ ọlọ́run kọ́ lọ́run ẹ sí mi. ọlọ́run ló rán mi sí yín sà. ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni mo ti gbọ́ just calm down gbà lọ fi jẹun. Ah, ẹ ṣe gan ni. má forúkọ Ọlọ́run parọ́ mọ́ o ah. má forúkọ Ọlọ́run parọ́ mọ́ o lọ jẹun kó lókun nú. Ọlọ́run rán mi sí yín sá. kátẹ́gùn má gbé ẹ lọ. Ah. Ọlọ́run ẹ sí mi lọ jẹun lọ jẹun kó kúrò mi ti rí mi. máa kọjá lọ lára mi. ohun tí òye bàbá mi pọ̀ ju ohun tó yé wọn lọ tó yẹ kó ti dúró kọ́gbọ́n ohun tí mo fẹ́ sọ. láàrin ọ̀pọ̀ rẹ̀. máa kọjá lọ lára mi ò láyà nígbà tó bá kọjá láàfẹ́ o. Àjíbádé tó bá dà kó gbọ́n tán bá ẹ sọ bá dà má ṣe ṣagídí torí kó tó kọ́ lẹ́yìn ẹ̀ fàájú ẹ̀jẹ̀ lọ ajibade sọ̀rọ̀ kò ṣe fọ́mọ òrìṣà ń bínú ó sì máa jà. má bọ̀ ṣe jíjẹ́ ìdẹ́ máa bọ̀ máa bọ̀. kí ló ṣẹlẹ̀. ẹ wà lánìí mo kò yé mi mo kò tó ń ṣe o jíjẹ́ máa bọ̀ máa bọ̀. kí ló ṣe sẹ́. ìmọ̀. kí ló ṣe máa wọlé bẹ́ẹ̀ o. dálẹ̀ máa bọ̀. kí ló ṣe ẹ wà. kí ló ṣe yàgò yàgò yàgò ń bẹ̀ yẹn náà. ẹ wà ẹ wà. ẹ wà la. ṣó ti jí láàárọ̀ tẹ́lẹ̀. ìgbà tí ò tí mi ò rí kó dìde yìí náà ni mo fi ní kí wọ́n wò pé kò ń sùn pẹ́ báyìí. ọmọ yóò mi wọ́n. ẹ wà. kí ni ìtumọ̀ yẹn. ẹ wà ẹ wà ẹ wà la. ẹ wà ẹ wà. ìyẹn o tó pàdánù pàdánù pàdánù pàdánù kọ́kọ́rọ́ mọ́tò mi wà kọ́kọ́rọ́ mọ́tò mi à fọ́ yàgò yàgò. ẹwà. ooo kọ́kọ́rọ́ mọ́tò dà ẹwà. ẹwà lẹ. kọ́kọ́rọ́ mọ́tò mi dà kọ́kọ́rọ́ mọ́tò mi dà. ẹwà. ẹwà. ẹwà. ẹwà. àtibáde tó bá dà kó gbọ̀ntàn bá ẹ sọ. bá dà kó má ṣe ṣagídí. Oh bọ́ẹ̀ ṣe bí mo ti explain it ti fún ẹ lórí fóònù mo sọ pé kò já dọ̀dọ̀ bọ̀dà àjíbádé tí last month wọ́n kú. ẹ again ah. nínú ọmọ mẹ́ta ọmọ méjì ti kú wo mi ò gbàdúrà ẹ nínú ayé mi kí n máa bá wọn bó bàtà ọ̀fọ̀sẹ̀ lẹ́nà lẹ́nà mi ò gbàdúrà ẹ o ah ìwọ náà wò náà ọmọ kìíní ti kú ọmọ kejì ti kú tẹ́lẹ̀ kẹta bá kú ṣé kò ní bá àsìpadà sórí wa ni ah, ah, wo èmi ò lọ o. Eh, but Bólú jẹ́ ká sọ tọrọ fúnra wa lóòótọ́ owó tó ń ṣẹlẹ̀ kò sẹ́ni tó gbàdúrà but ẹni ẹni ò ṣẹni èèyàn ò ṣèyàn a lè fi wá làrú lásán ṣá máa láàgbọ́ ni àbí kí la máa ló ṣẹlẹ̀ tá a fi débẹ̀. Ah, ǹtọ́ dẹ̀ tó lọ tó sọ ah, ó dà kò burú jẹ́ a lọ àmọ́ ṣáà ní pẹ́ o. náà wà lè pẹ́ mi jáde. torí àwọn ọmọdé wọn ní pẹ́ láti school. mi gbọ́sìn jáde. ok jẹ́ a lọ. ọ̀dàmọ̀ ọ̀dàmọ̀ ọ̀dàmọ̀ tí máa ṣe nú mi ló wà ó wọ́n rẹ̀ má sì ń gbé nǹkan tó ṣẹlẹ̀ ló yẹ kó o tẹ́bí dry by tó bá ní kòrò lọ kòrò jù nǹkan tó ti bàjẹ́ ti bàjẹ́ ẹ kò tó rò ẹ má kó o tẹ́bí dry. rògì ló sọ lẹ́nu kò tó rò bá o kó má ro kíni ẹ àṣebẹ́jẹ́ ló ń rán veins wọ náà àbúrò kíní àbúrò kejì kò dẹ̀ ní kó má ro tó bá kè wọ́n kọ́. o tọrọ ló sọ ṣá o tọrọ ló sọ. bíjì wọn mọ̀ pé nǹkan tó ti ṣẹlẹ̀ hit you for body but make you no too reason am make e no too affect you Your reason reason say and popsy wey go need you I beg. jọ. Ah, kí lẹ ń bẹ̀ fún náà kí lẹ ń bẹ̀ fún ṣé nǹkan lè sọ di bó ṣe wà yìí ẹ̀yin méjì ẹ̀yin yìí ṣé nǹkan lè sọ di bó ṣe wà yìí. lọ́nà o ah, ah. imagine kí lẹ ń bẹ̀ fún ẹ̀ńtẹ́ kẹrọ létí kó yó bá tó bá mọtí yó bó ṣe wà yìí tẹ́ bá rọ létí yó kò sí nǹkan tó máa máa rù mọ́ ẹ̀ wá Ah, no, ah, no. Give me, give me, give me. Oh, listen. What? Come, wait, wait, come on. Wait, wait, hey, hey, you don't papa me, hey. Sit down. Sit down, wait. Yeah, yeah, yeah. Auntie me. Ah. So, hey, Ojoro, Ojoro, Ojoro. <laughs> Ojoro. Wọ́n tẹ́ BJ. BJ. ẹ̀rọ ọlọ́tí. ọtí. yes ẹ̀rọ ọlọ́tí so that gbogbo nǹkan tí ó ti kó lọ wọ́n máa kó padà wá pẹ̀lú BRT èmi àti riola <laughs> àti ẹwà ọlá àjọ ń jẹ ṣàwámà ni lamẹ́ríkà as a matter of fact lánàá lánàá yìí àyíjọ ń wẹ̀ swimming pool ni. yes. BJ. Yeah? You okay? I know what I'm saying. I know, I know what. Okay, now Monday Italawa, Tuesday Italawa, Wednesday Italawa. Okay, Shebi bí ó ni Thursday? Ṣé kò yẹ ká wọlé ní Thursday? Ṣé ọmọlúwàbí máa ń wà níta throughout the week? BJ, kí But Monday Italawa, Tuesday Italawa, Wednesday Italawa thursday we still day outside kill and shelter shey we no suppose dey we no suppose enter inside on thursday show pay no the show pay wọbẹ. kí ni bíjẹ ń sọ torí Ọlọ́run báyìí. kò lè because

mo fẹ́ mọ iye tó máa kù. bj mo fẹ́ mọ iye tó máa kù. calm down just calm down okay calm down. kí ló ṣẹlẹ̀ ní gbogbo. salawa mo fẹ́ kí gbogbo let's have fun. yes one day you talawa let's calm down just calm down. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ just for ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bj ẹ jọ̀ọ́. Jésù Olúwa wa. Àmín àmín àmín lórúkọ Jésù. Ah, ẹ pẹ̀lẹ́ ìyá wa. ẹ ṣeun ọlọ́gbà. ọlọ́run ò ní jẹ́ ká sunkún lórí ọmọ. àmín o àmín. ẹ má bínú ẹ jọ dáàdì yín kọ. bàbá mi ti ṣaláìsí tipẹ́tipẹ́. kò kí n ṣe bàbá tó bí yín lọ́mọ ni mo bèrè. ọkọ yín tó jẹ́ bàbá ọmọdé. Ah, ó wà ó wà. olùwàṣẹ. Um, ìbádà tá a bá lè rí wọn torí tí a bá rí wọn lórí ìjókòó báyìí ọ̀rọ̀ kankan ò tí ì ṣe sọ. ẹ jọ sọ ẹ jẹ́ kó yé mi ẹ jọ ṣé Ajíbádé ló ń ṣe mí ni tó ń ṣàwọn ọmọ ẹ. Ah, ah, irọ́ o àfihàn mi bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ ni wípé ó dáa kí wọ́n wà ń bí kí wọ́n jókòó báyìí kémi àti wọn fojú kan jù lẹ́yìn ìgbà yẹn ọ̀rọ̀ àtòsàn ẹ gbìyànjú ẹ jẹ́ kí wọ́n débi kémi àti wọn kárí ara. àtìláre tó bá ra kò gbọ́n tó ń bá ẹ sọ. torí nǹkan tó kọ́lẹ̀. wọ́n sọ fún pé fàájì tààrà ṣe ló jẹ́ kí Bọ́lájí hùwà bẹ́ẹ̀. kí ló dé gúngun ẹ̀jẹ̀ ilé kókókókó bí èèyàn mẹ́wàá mu tì eégún ilé bí eégún màálù ní sá. bọ̀ ìyẹn kò lè lo tó báyìí náà èmi ti tí mo mú nǹkan mi ò mi ò mi ò lè act báyìí. Ah, ẹ má sọ bẹ́ẹ̀ don't know that all those things were taken work with the vein and the blood. true true. ẹ na wetin people na wetin don happen be that. that's their point though. Guys, guys, guys. This fire on the mountain. Ah, madam, just calm down. Wọ́lá ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ewu, ilé àwọn Bọ́lájí ni mo ti ń bọ̀. Tí mo ṣe débẹ̀ gan-an, security ò fẹ́ kí ni, ah, She ah, mo ṣẹ̀ṣẹ̀ wá síbí báyìí ni? Ṣé ó mọ mí mọ́ ni? Létà ló ṣàní ẹ, ìpè Bọ́lájí pé. Ó dà ń pé. Sọ̀rọ̀ Just calm down, just talk to us. Ó dà ń pé rẹ̀ ti fẹ́ máa bọ́lá ti ṣe kí nìyẹn. bíbá ìpè bóyá èèyàn ti ya wèrè ọ̀sán. Ah! even gan ibi tí wọ́n ti fẹ́ tọ́jú ẹ̀gàn ibẹ̀ ni wọ́n gbé lọ́wọ́ yẹn ju ìṣàánú mi mú jẹ́ kí n lù ìṣọ́kọ ah, mi. farabalẹ̀ farabalẹ̀ kó tà ń sọ mí báyìí náà nílé kó tó dé o. calm down kó tà ń discuss èmi náà nìyẹn just calm down calm down okay. kódà gan ìgbà tí wọ́n fẹ́ gbé lọ gan okùn òun ni wọ́n fi dé wọ́n ṣe ń gbé lọ security ló sọ fún mi o ó ní wọ́n rojú báyìí ó rojú báyìí kódà ibi tó ti ń wo wèrè báyìí ibẹ̀ ni wọ́n gbé bọ́lá tí ń lọ. ẹ ṣàfọwọ́ kọ balẹ̀ nothing will happen okay. yóò dán fákẹ́mi ni ah, jíbádé nǹkan máa ń rí eh, fákẹ́mi tó ń pariwo òun ò rí òun ò rí ọ ṣé nǹkan kan ò ṣe ọmọ òun o nǹkan kan ò ṣe é mọ́mí à tó wálé ni mo ṣe torí ẹnìkan ọjà máa bọ̀ bí ifá ń dà gan àbí kí ni báyìí ha bọ́bọ́ yẹ o ah, kí ah, bàbá ah, ẹ kí bàbá ẹ kí bàbá ẹ. ah ẹbí dáwọ ọmọ. ẹbí ọmọ ẹ ń sọ fún ọmọ ẹ ọmọ ike náà lè dàgbà lágbà. ṣé tí wọ́n sọ pé ẹ ọmọ mi dà o ọ rí o èrè ọ̀ya. ẹ kó má sàn ọ ẹ mo kọ́ nǹkan kan tó ń rú mi lójú ni. ń gbọ́ olóòní sọ̀rọ̀ ẹ eh, eh, mọ̀ ń dọ́rọ̀. ṣe ti tẹ́lẹ̀ because this question is so direct gbogbo wọn lò lóò ṣòro bẹ́ẹ̀ ni pé ti discuss mi tẹ́lẹ̀. Eh, ẹyin àti sọ gbogbo ìgbà tí wọn bá mi ń bó òṣìṣẹ́ ń yarí mọ́ mi lọ́wọ́ tó dé yìí náà mo ti pè é ibi ń yarí o wọn lóun oníṣọ́ọ̀ṣì oníṣọ́ọ̀ṣì o. ẹ bá mi kì í ṣe pé mo sọ pé mi ò ní church ẹ mọ̀ pé ó ní church ni mí. ọmọdé ọ̀bá wa mẹ̀wẹ̀ lẹ́wẹ̀ tí ò mọ̀wé lówè àá já ẹwẹ́ sọ́wọ́ ọ̀tún àá já òwe sọ́wọ́ òsì ẹwẹ́ rẹ o òwèrè ṣíṣe lóró àṣetiẹ̀ náà fún ọ. I am the pioneer of my church and three of us created that church. Ẹ ṣe God called us for a service. Ṣé bámi ẹ jẹ́ sọ̀rọ̀. Ṣé àṣọrọ̀ fún wọn ni? Ẹ ìgbà ẹ̀mọ nìyẹn bá mi. Mi ò mọ̀ tún yàtọ̀ sósì ìgbà tẹ́ ẹ ṣòro fún mi. Àmọ́ mo ti wá dàgbà báyìí mo ti lè sọ pé eléyìí dá eléyìí ò dá. Ẹ wo bá mi. Gìgí sí àwọn òbí wa báyìí ìjọba àrùn wa wà. In respecting people's parents, people's people's àwọn tó dẹ̀jẹ̀ léèyàn lórí níjọba ọ̀run wá wà o aside that ìwé mímọ́ sọ pé those that wait upon the Lord will renew their strength they will mount up with wings like eagle they will run they will not fall they will even walk they will not be weary àwọn ìlànà tẹ fẹ́ máa dábẹ padà síbẹ̀ ní fẹ́ yàn fẹ́ kọwọ́ bọ lọ́run lójú ni ó yẹ yé mi jù báyìí lọ báyìí. ní kíní orò ìdílé tiwa tí mo fi bí ọ. ẹ wá ẹ já fọ̀rọ̀ lọ lẹ́nu kí lẹ fẹ́ mu. kí lẹ fẹ́ mu. Àjíbádé bàmí àdé ẹni sùúrù bàbá olóye àbí bàbá onífà kí lẹ fẹ́ mu bàmí ẹ mú kankan ó àjíbádé tó bá dà kó tó tó bá ẹ sùn bá dà má ṣe ṣàgídí torí kó tó kọ́ lẹ́yìn ẹ̀ bá jáde lọ. àjíbádé sọ̀rọ̀ kò ṣe fọ́mọ. àjíbádé. ọ̀ọ́ tọ́ ọmọ yìí rárá ọ̀ọ́ tọ́ ti lékejì sí i la. ìwọ tọ́ tiẹ̀ tó ọmọ ya múgùn lẹ́dà yẹn ń béèrè kí ló mú ọmọ tí mò ń ṣe ń wá bẹ́ẹ̀ ṣe gbowó lọ́wọ́ ẹ̀ ọ gbọ́dọ̀ sọ fún mi pé a mú kí lorúkọ onígò ńlá méjì ó fún wa twenty thousand ká bẹ́ẹ̀ kí n fún three thousand tiẹ̀ kí n mú seventeen èmi mo bímọ mi. irú baba bẹ́ẹ̀ ni wọ́n ní. irú baba bẹ́ẹ̀ ni o. Ah! ọ̀dẹ̀ ní ọjọ́ múgùn ni ọ mo tàn yàn wá bíbẹ̀ ṣé n ò mú kíláàtì wà bọ̀ orí mi ó ti sẹ́ kíláàtì. ọ̀dàmọ̀ ọ̀dàmọ̀ ọ̀dàmọ̀ tí máa ṣe nù. sẹ́yìn náà ti wá rí báyìí wọ́n lù wá ìdí nìyẹn tí mo fi sọ fún yín wípé tá a bá rí dáàdì kò sí ìkọ̀kan tá a lè sọ. mo ń gba yẹn náà mo lọ mo lọ sílùú àwọn ọkọ mi mo lọ bá bàbá ọkọ mi mo dẹ̀bẹ̀ wọn in fact ìgbà tí mo lọ gan mo mú Bọ́lájí dání pé kémi àti ẹ̀ tí grandpa ẹ̀ bá tún rí àlejò nínú. mi ìgbèdékẹ́ni kankan ṣẹ̀ṣẹ̀ sọ fún mi kí n tó mọ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi mo mọ́rùfẹ́ tẹ fi gbà mí nígbà tọmọ yín fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó títí mo dẹ̀ fi ṣàbíamọ gbogbo àwọn ọmọ tí mo bí fún yín tí n bá sọ fún pé mi mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ fi ń bínú tẹ fi pọ̀ ọ̀dọ̀ wa ti rọ́ ni mo pa the last time tẹ wá sílé wa mo gbọ́ gbogbo nǹkan tẹ bá ọkọ mi sọ mo dẹ̀ mọ̀ pé èsì tó fún yín n tó fi fún yín dé sí òun ló bí yín nú tẹ fi wá sí ẹsẹ̀ lọ́dọ̀ wa èmi kọ́ ni mo ṣẹ̀yìn ṣùgbọ́n ah, eh, ṣùgbọ́n ká tẹ̀ wá gbà wípé èmi náà àtàwọn ọmọ ọmọ yìí gbogbo aláṣẹ yìí. ẹ wò ó ẹ wá má ro tiẹ̀ ẹ ro ti tèmi kẹ́ẹ̀dẹ̀rù táwọn ọmọ ọmọ yín ẹ jọ torí ẹ mo ṣe mọ ọmọ yín dání pé kí n má dání kan wá mo mọ̀ pé mi ní mo déwájú yín bẹ́ẹ̀ bá tẹ̀ fẹ́ gbọ́ ẹ̀bẹ̀ tèmi ẹ̀ gbọ́ tiẹ̀. ìyá Bọ́lájí mọ̀kúnlẹ̀ ìyá Bọ́lájí sọ ma pé oníkẹ́gùn kẹ́gùn àtú arápá lọ́kọ̀ọ́gùn sọlọ́hún. Ah, ah. ní gbé ọmọ yìí o nǹkan báyìí nǹkan báyìí èmi ọ̀fẹ́ aburú inú fámìlì tèmi inú ẹbí mi ni mo ti wá lẹ́yìn tí mo fi lé gbéra ní tí mo bọ̀ ní odidi ọ̀dọ̀ yín tí mo ti bá nǹkan wá tí nǹkan sì tóbi tó o bá dé sì tó fún mi jọ náà èsì tó fún mi jọ náà níjọ́ tí mo wọ́dọ̀ yín màláìkà tó wà ní ìjáde òrùn ó yí sí àìní tó rìn yín lálálálá ó sì lọ sùn orí mi sì ń sán. grandpa ṣé máa ń tún òrùn ni. ẹsẹ wọ já àbí. no but i was like <laughs> ṣé máa. mo ti ṣàlàyé fún ọ pé nǹkan báyìí náà ṣe lé wa nǹkan báyìí náà ṣe lé wa ìwọ ti ṣe ti tiẹ̀ káàmà ìwádìí àwọn wá ṣe tiwọn wọ́n bí ilé yìí àti gbogbo ilé tó ń rí nínú àbáyé àgbàrá jọ mílíọ̀nù ni kò ṣe é jẹ búrẹ́dì o bẹ́ẹ̀ yẹn bá dán owó kọ̀ lùtù. grandpa. kí a bá ti mọ̀ ní ẹ̀sìn ẹ̀ mọ̀ ní ẹ̀sìn nù kókó wọlé rí ẹ bọ́lájí lájà mo tún bá yẹn ẹsẹ̀ kan kọ́ bá mú sọ́wọ́ bí ọlọ́run bá sọ pé ó yá tí mo lọ́ tèmi tí wọ́n bá fẹ́ dín kàrà ìwọ ni kò dín o. kò tiẹ̀ tí ìyá. torí gbogbo oúnjẹ ni mo jẹ lọ́dọ̀ èyí ọ̀já. ṣé mo wí pé àwọn ọmọ ọmọ ń ṣe nǹkan ọtí máa ṣe nǹkan ọkàn fún mi. ìyá àwọn eléyìí tí wọn ò sì dáadáa lójú ẹ̀mí. mo fi sọ pé kò tí ì yá. bùbọ́ mi ọ̀rọ̀ ọkọ̀ fún mi. àmín. Grandpa, Grandpa likes to drink alcohol yeah, yeah, yeah. alcohol. too much alcohol. Yeah. Hey, eh, osani tó bá kọ́ ra nǹkan fún mi ra wheelbarrow táyà kan nù tó bá yá ra kẹ̀kẹ́ táyà méjì èyí máa gba promotion ni tó bá yá kọ́ ra maruwa lẹ́yìn maruwa ká ronú mọ́tò lẹ́ẹ̀kẹ́rẹ́ ní gbé ìjókòó fún yẹn mọ̀ fẹ́rẹ́ tí wọ́n kó o lè mọ̀ pé ìkíní òsàwátà sọ yìí kì í ṣe pé yẹn kì í ṣe pé yẹn dẹnu lásán jésù tó lóun bọ́ láti jọ yìí kì í ṣe pé mọ́tò ni òsì lọ́wọ́ ẹ̀ ọmọ ọmọ fìyà sí ìsìkọ́ mi ni. láàjì píró ọwọ́ ara ni. píró píró píró píró. ó ní oyè máa gbẹ̀mí píró píró píró píró oṣù rẹ̀. làjà máa wá gbóhùn mi látẹ̀kọ́ tàbí kí wọ́n dáadáa. wo eléyìí ọmọ àbúrò mi ni òun mọ bàbá ọmọ bàbá bàbá tiẹ̀ náà yarí bí bàbá yín ṣe yarí ìjọ ti ṣe ètùtù fún ló ti dẹni dé wọrùn ẹ ó ní àwọn ẹkan sún kan àwọn ẹkan sún wèrè kan tí ò ní jẹ tán tọmọ ọmọ òde bá ń bẹ lọ́wọ́ ẹnu le. ó fà ó fà ó fà mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo bá pèrò sọ̀rọ̀. bàbá ọkọ mi dáàdì ṣé bẹ́ẹ̀ ní àìgbọràn dáàdì ìdájà òun ló fa nǹkan tó ń ṣe lájà ẹ̀dẹ̀ lára ti yá ṣé kì ṣe pé bọ́ọ̀ mi náà ṣe máa máa ṣe ni. ah over over wọn ò ṣe ju over lọ àmọ́ tó kún kọlù nínú ilé. nígbà tí lajà lórúkọ mi àwọn gáàjì mi máa ń pè mí ní large the big boy torí pé mo pọ̀ bí omi. grandpa ṣe ó lè mú mi jáde ó lè mú mi jáde let me just throw out tẹ́yìn bá ṣe ń sọ̀tì sí kó mú mi around ẹ gbé ẹjọ jáde káàkiri ẹ ṣùgbọ́n máa. I like his spirit anyway. ẹ ẹ ẹ wo Bọ́lájí Bọ́lájí máa fa ṣé ènìyàn kọ̀ọ̀kan ah, ṣé bó o lo kíní yẹn lánàá ṣé bó o lo. mo lo. afọ́jú tó bá mú àfẹ́sọ̀dá títì ẹ̀ méjèèjì fẹ́ kúkú oró ni o. ẹ eh, over over. over over yéèyà orí yẹlẹ fagiri mẹ́rin lódò kẹ fún lóhùn àní mo sọ mo sọ tèmi ibi ló wà ibi ló. kò síbi tó o fẹ́ nínú ayé yìí tèmi ní gbé ẹ dé máa gbé ẹ tu àbáyé máa gbé ova tí mò ń pè ova tí mò ń pè àwọn ọ̀rẹ́ mi ni mò ń lọ bá. Oh, ah! kàlọ́ kàlọ́ mo pọnú ayé ova ni tó <laughs> bá ti ń bọ̀ ova mo pọnú ayé. <laughs> àwọn ìyá sídí ló máa ń tọ̀ síbi ibẹ̀ yẹn má dà wọn lò má dà wọn lò. hello over over over outside dey there waiting you say ó wà nínú ilé. that's your friend again. ẹ eh, ọ̀rẹ́ <laughs> mẹ́jọ ẹ̀ Lani. ní eh, ọwọ́ lọ tí láti gbà. ìwọ àti gbogbo eh, ọ̀rẹ́ yín lẹ́jọ́ ni. ọwọ́ lọ tí láti gbà mẹ́jọ ni. ẹ lọ pé wá. no problem. ọ̀rẹ́. má pẹ́ o. ọ̀rẹ́. Bartley. Yeah. Wow. I love this view. Wow. She was cool. ẹ jọ ṣé gbogbo àtọ ìrìn àjò mo travel ni ẹ ṣe fún mi gbọ́. ẹ lọ lóòótọ́ ẹ dẹ̀ bẹ̀ wọ́n ṣùgbọ́n ẹ̀yọ̀ kan tẹ́ ẹ ṣe ń bẹ̀ tẹ́ fi kókò ni pé ẹ mọ ọmọ ìdáni ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yìí ẹ jọ tá a bá mú kìnìún tá a tì í mọ́nú cage fún ìgbà pípẹ́ àfun lóúnjẹ àfun lómi àwa mú ẹran ṣàdédé àkàntì sí kí lè rò pé kí ni òun yẹn máa ṣe fẹ́ràn yẹn. ó máa fàyà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó máa jẹ́ ni. ṣé rí ọmọ yìí òun gangan ni òrìṣà yẹn ti ń retí tipẹ́ tipẹ́ ṣùgbọ́n wọn rí ṣàdédé ẹ̀yìn kan mú ẹ̀mú lọ bá wọn ó wá dàbí tó ti ń wá tipẹ́ tí wọn rí tẹ̀wá lọ gbélé wọn lọ́wọ́ ẹ̀yìn tẹ̀ ni mo rí bá wí nítorí pé àwọn tó ní kẹ́ wá ṣe nílé tẹ́ ẹ̀ lọ ṣe olóṣokùnfà gbogbo ohun tó ṣẹlẹ̀. oru àbí abẹ́là. bẹ́ẹ̀ ni. èmi ò lè ṣe ọlọ́run pẹ̀lú mọ́mọ́ ni mo gba jésù ni. ẹ ti gba jésù ní olúwa tó lùgbàlà yìí. mi ò lè ṣe òrìṣà mi pẹ̀lú jésù tí mo gbà yìí. ṣùgbọ́n ní ọjọ́ wo lẹ ti ké pe bàbá ọ̀hún ọjọ́ wo lẹ ti jókòó tẹ́ ti ké pe jésù pé nǹkan báyìí ni mo fẹ́ tẹ́ bá a sọ̀rọ̀ ní ẹ̀yìn kan òun kan kẹ́ ẹ jẹ́ kó gbọ́ àdúrà yìí kẹ́ ẹ kẹ́pẹ́ ní òun rárá nǹkan tí ìwé mímọ́ wí ìwé mímọ́ sọ wípé rántí olúwa rẹ nígbà ìwé rẹ nígbà tí ìdààmú kankan ò tíì dé. a kún gbìyànjú inú táìmù tẹ́ ẹ̀ sọ̀rọ̀ la máa ti wá mọ́ṣẹ́ máa jẹun lọ àwọn rèé àwọn nǹkan ló wà lẹ́yìn á jẹun àsìkò kékèké tó bá bá rí ẹran la fi ń képe lọ́dọ̀ tiwa àdẹ̀bẹ̀lẹ̀ ìpò ń gbọ́. bàbá gbogbo ètò ẹ̀ sọ yẹn excuse lásán ni tẹ́ ẹ bá ń wa mọ́tò lọ ẹ lè máa ké pe olúwa tẹ́ ẹ bá jókòó sínú ilé bàbá ẹ bá ọlọ́run sọ̀rọ̀ tẹ́ ẹ bá sùn sórí bẹ́ẹ̀dì yín ẹ bá onímájẹ̀mú sọ̀rọ̀ ẹ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ fún á gbọ́ á dẹ̀ dá yín lóhùn abẹ́ ẹ ti gbàgbé nǹkan tí ìwé mímọ́ sọ ó ní nígbà tí ọmọ ènìyàn sùn àwọn ọ̀tá rẹ̀ wá wọ́n sì fún èpò sínú àlèkámà wọ́n sì bá tiwọn lọ àdúrà nìkan ló lè ṣẹ́gun gbogbo tó wà lẹ́yìn bàbá ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yìí ọmọ yín obìnrin tó kú kí ẹ rẹ̀ kó ṣokùnfà kú ẹ̀. road accident náà pé ó dẹ̀ lè ṣẹlẹ̀ sí anybody kó lọ́ọ́ máa fi ṣọ́ ìṣọ́ wa. <laughs> accident àbí agídí inú àbí ìwà tinú mi ni màá ṣe àbí ìwà má ṣe lè eléyìí ni màá ṣe tí ọmọ yẹn jogún látara yín. èmi agídí ṣé mi lágídí ni. Eh? ọ̀dà àti gbọ́ ẹ kí wàá ní ọ́pdẹ̀tì lórí ọmọ tó sùn síra. kò sí nǹkan kan tó fẹ́ ṣe eléyìí ṣe mọ́ ọmọ yín náà ni ó dẹ̀ máa dàgbà á dògbò mọ́ yín lọ́wọ́ kò ní kú mọ́ yín lọ́wọ́ torí pé kò sẹ́ni tó dáṣẹ̀ wọlé bàbá mi tí kò gbàlà ṣùgbọ́n lẹ́yìn eléyìí bàbá nípasẹ̀ olùgbàlà kì yóò sí nǹkan kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ má gbàgbé àti máa gbàdúrà àti àwẹ̀ torí gbogbo ohun tó ń da ń fẹ́ àdúrà èyí tó kù díẹ̀ káàtó náà àdúrà ló ń fẹ́ ó sì dá mi lójú wípé tẹ́ bá ti ń pè á máa dá yín lò ẹ jẹ́ ká gbàdúrà Jehovah Jésù Kristi God Almighty, the next time you try this with me, you will be dead. Ìgbà àkọ́kọ́ ni tí màá gbéṣẹ́ fún ẹ̀. Ṣé ìwọ mọ̀ pé ibi tí ìṣòro ẹni bá wà bẹ̀rẹ̀ ọ̀pẹ máa wà? Owó fọ́ọ̀sì mi fẹ́ bí láwọn. Everything about you is perfect. good. I'm just weak meet my fiancé Bùkúnmi Bùkúnmi you love my friend. ọmọ tí ò ní bí nínú ìtàn. tẹ́ bá lọ slow ni a ní information kankan gbà lẹ́nu bàbá yẹn. ẹ make sure wípé ẹ kúrò níbi yàtọ̀ until bàbá tó arrest àwọn guys yìí. today I met you and to everyone who made it possible. Bilal, Ọmọ Ọ̀túnba ni my friend. fẹ́. Bilal? Yes. situation or the other tó lead sí àwọn nǹkan tá a ṣe ní ayé wa. o sọ fún mi we are not kidnappers I can need help any. ọmọ ọlọ́mọ ló ṣe ń ránṣẹ́ déètò nìkan. said i'm trying to. o lè lóyún náà kò possible. ṣé wọ́n ní nǹkan tó bá tó bá jọ nǹkan làbí wé nǹkan kò jọra wọn náà. hi daddy. òun gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà yóò wá ìmọ̀ ẹ́sìn ni. ọmọ bíbí ò ṣe àrùn person never met. I met. Oh, Leon meets me. I didn't know that I have been dealing with a bunch of incompetent nincompoops. Ètò tí wọ́n ra yín ti sẹ́ ìdí àjẹmọ́ ìṣẹ̀lẹ̀ bàjẹ́. My trouble. Almost accident is also an accidental patient. Almost. Hello. lọ wo. Ṣé kò kí n ṣe pé Cause that would be a mistake. Ah!